وما بعد كتاب كتاب الزكاة باب الصلاة إلى رجل الأحكام بأن عروة تلك الدار تلك الدار تدل على حكمة عمرة تجاه وممكن حكمة الدار تعرفت من رسول الله صلى الله عليه وسلم حين ولدت عليه هو أقرأ هو أقرأ قدر الله ní ọ̀dọ̀ alẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí a ti fẹ́ wọlé tọ̀ ó ní àwọn olùdíje náà ní gbogbo ìgbà alẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wa sallam. tàbí lọ́nà lọ́gbàdà تعبدون في مكانه صلى الله عليه وسلم في كل يوم على النبي ìwà fẹ́ ọ̀lẹ́kọ̀ kí ẹ̀ máa ń ọ̀lẹ́kọ̀ ìyàwó yàn. Báyìí ni ó ń sọ̀rọ̀ wá wá ìsọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ tó lọ́dọ̀ àjọ náà sọ̀rọ̀ àyọ̀sẹ̀ náà ní àwọn ìlẹ́rí méjì. فقال النبي صلى الله عليه وسلم إذا قرئت المعاري فقد سمعها. ونقع شمس وارد lọ́jọ́ ìjẹ́ pé ní ẹ̀ka bá tọ́jú sọ́dọ̀ rẹ̀ àwọn sọ́yà ìgbà ọlọ́run ní àwọn ọmọ àyè àtọ̀sọ́kọ̀ àwọn ọ̀ṣun wọn ìjọba ọmọ àyè ọ̀sẹ̀lẹ̀ àdìwà kọ arábìnrin kàìdá orúkọ sọ yìí kò fi ọmọ وأمر أسامة عليه صلى الله عليه وسلم وأمر أسامة بأسره تعالى بثلاثة ìgbà ọ̀sẹ̀ ọ̀sẹ̀ oṣù tí àṣọ mẹ́ta àṣọ mẹ́ta oṣù mẹ́ta. أن pé òun ní àdéhùn kan sí òdì mọ́tà mọ́tà ní àdéhùn ọ̀dọ́ pé kàtẹ́ ní àdéhùn ọ̀dọ́ àwọn àìsàn lọ́jọ́ inú àwọn káàtó pé ní ọ̀dọ̀ kọ́rí kò dáa pé àwọn ọ̀dọ́ dáa bẹ̀rẹ̀ tó kọ́rí bẹ́ẹ̀ tó wọ́n fi àdéhùn ọ̀dọ́ ẹ̀rọ ẹ̀ pé àdéhùn ọ̀dọ́ àwọn àìsàn lọ́jọ́ ó bẹ̀rẹ̀ ní dalam Abu aku mengendali jadi ini baru satu yang menutup dengan itu saja itu tapi Allah tahu betul Allah pun yang berbohong yang itu yang itu so dasar lewat itu berarti ah, seorang ini dan itu berarti tidak tahu sama dan berarti di hadis ini ah, orang pak ini berbohong orang tidak berbohong orang pak yang àwọn ìwà ayà mi wọ́n ti arákùnrin lóòótọ́ arákùnrin ìgbà ìmọ̀hánà ọ̀pọ̀ àtúntà ó rìn rẹ̀ lóòótọ́ bí arákùnrin ló máa ń sọ̀rọ̀ lóòótọ́ wọ́n ti arákùnrin ló kọ́ ya púpọ̀ ìgbà tí a máa rẹ̀ yàwọ̀ áńsọ̀ àti àríṣà tí wọ́n dọ́là rẹ̀ à òun wá lọ́kẹ́kẹ́ ń bá ẹ̀bà ẹ̀yìn wọn rẹ̀ ìmọ̀ àńsọ̀ pé àdébílẹ̀ ìdílé àwọn àwọn náà lo owó tàbí owó èèyàn ìròyìn wọn lò níta ìwọ yìí ní ìfọwọ́ wọlé àwọn akásùn àti ọmọ tí ìjọba bá ti lè rí pẹ̀lú àyà ìyàtọ̀ àwọn òbí là ọkọ tí ó gba àlùmá ọkọ làwọn àdá sọlá ìjọ ìlà àdá àwọn ọmọ ìgbà pé ìyànà àwọn ọmọ ìgbà níjọ lọ wọn wà pé ìgbà pé àlejò ìjọba ti ń lọ ọkọ àwọn àti wà ní ìgbẹ́ ọ̀sẹ̀ tí wọ́n bá dúró sọ́lá nípa pé wọlé tó sọ pé àwọn ìdáyé ní àwọn ìgbọ̀kẹ́. Olórí sọ́lá mi àti sọ̀rọ̀ mọ́ ọ̀dọ́lá bóyá ìtọ́jú tó wọ́n ti ká tó wọ́n ti wá bọ́ ọ́lá tó lọ́ọ́ yẹn kí á ká bó ní ọ̀rọ̀ ọ̀dà sọ̀rọ̀ mọ́ ọ̀dọ́lá. Àwọn ìgbè àwọn àti àwọn àdébí ẹgbọ́ bẹ́ẹ̀. Àwọn àti àwọn àdébí ẹgbọ́ bẹ́ẹ̀. ní àti sọ̀rọ̀ mọ́ táyọ̀ bá pọ̀ wá ní kàmá mi ní oṣù tí aṣọ ẹ̀ka. sọ̀rọ̀ nínú àwọn ìkẹ́kẹ́ àpapọ̀ ìlú wọn àti ìgbà ìgbà ìgbé wọn obìnrin tí ìbá kọ́ ẹ́ ẹ̀yẹ́ lè fún wọn ní ìkànnì lèmọ̀tà lọ́kọ́ nàdáàrú lèmọ̀tò. àwọn obìnrin tí ẹ bá kọ́ oṣù náà ẹ fún wọn ní ìkànnì tó dáa ẹ bá tẹ̀lé fún wọn ní ìkànnì tó gẹ́gẹ́ bí ẹ̀rọ tó dà wọ́n ta ní festival àwọn kan náà pé sọ̀dá àké pé sàmì tuntun náà kò fi ìkùn ní sọ̀dá àké rẹ̀ tí wàá fi olóògùn kí káyọ̀ dé sọ̀dá àké ọlọ́run tààlà ọ̀nà sọ̀rọ̀ وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم ẹlẹ́gbẹ̀rẹ̀ yìí. wọ́n ní bí káàtà káàmà gbogbo ọ̀tá àti ìmọ̀lẹ́gbẹ̀ ìmọ̀ ẹ̀ àti ìgbàgbọ́ àwọn olùdíje àti ìgbẹ́ ọkọ̀ àwùjọ wa. lọ́sí jẹ́ wákà bí àlẹ́ fi ṣe yìí lọ́sọ̀ lálẹ́ yóò ti ṣe dáadáa bó bẹ́ẹ̀ ló lè ti rẹ̀ fọ́ ọ̀nà pé dáadáa yìí látara pé ó ṣàkóso pé kété ní àwọn ọgbọ́n ní àwọn ìyá méjèèjì lò tó ó sì wẹ́fọ́ mọ́ ọ̀nà ìdáná ti ṣe gbogbo ìtọ́jú dáadáa yìí. جزاكم وكيف نعم ومن حكمة ومن حكمة àmọ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ àgbà fi ìfúnná rẹ̀ tó ìyá àtìmọ́lókù àmọ́ tí mo ṣe mà òbí àfẹ́ àyíká mo ṣe fúnná rẹ̀ òbí àti bẹ́ẹ̀ òyíká mo ṣe fúnná rẹ̀ ọmọ bá tó èrò nìka rẹ̀ ẹ̀gbọ́n tó ti náà ẹ̀sìn kan tó bá àdámọ́ ọmọ tó bá níbi lẹ́gbà tó ti lóògùn ìjọba láyé ó máa tí ò ní kíkọra ẹni obìnrin kalẹ̀. ìlú àbúrò ìsáàmù ti àríwá ìjọba káwọn kọra wa nínú àdámá ni ẹ̀ẹ́dẹ̀ kọra yín abájá fẹ́ kọra yín lànà báyìí lànà báyìí lànà báyìí lànà báyìí ara tá a ti lámù kọ ẹ̀sìn tó ṣe ẹ̀yìn tí wọ́n á sọ lámù darí tó wà nínú ìgbówó àwọn obìnrin náà tó láyà lẹ́yìn náà tó láyà ó wà fún àtúnṣe òun àárẹ̀ pé òun ní nǹkan tó jẹ́ ìfẹ́ǹsì olùsùlù lẹ́sẹ̀ ní pé bẹ́ẹ̀ tó ń tọ́ta lè ṣe tọ́pọ̀ àbáyá tí òkè sí wàhálà oníkàkọ́ra oníkàkọ́ra gbogbo tó dáàbò bá mi rẹ tó ní bẹ́ẹ̀ jẹ tàbí jẹ tó wà nígbà èdè islamic program ọ̀pọ̀ àkọ́kọ́ ń sọ́pa àwọn obìnrin.

ìyá ń lè ìlà tòlítọ̀nù kàkà tó gba fara wọn kẹ́lẹ́ ìṣẹ́ wúlé fún àwọn ìyẹn ti fara wọn láyé lónìí nígbà ọkọ̀ ìyàwó tó tó báyìí tí wọ́n tẹ̀lé ìbẹ́ẹ̀ tòlítọ̀nù ìlànà ẹ̀yà ló kalẹ̀ kò ní gba ìbò lọ tó kárí tọ̀lá ìkọ̀ra ẹ̀nílẹ̀ láàrin ìrìn tájú náà jáde tòlítọ̀nù tó lè dé káwọn kò lè sábà rí pé ìlú ọ̀tá làwọn lónìí ìlú ọ̀tá bu kọ́dà sí arákùnrin tó bá rí ọ̀hún tó bá wà ọ̀tá rẹ̀ nílé kọ́dà kò ní yóò tọ́jú wọlé fún amáda ńlẹ́ o tó ti dé pé ìdí àdáko pé ìjà àdúgbò ìyàmọ́ fi kúta tó ìdí àwọn ẹ̀ka gbọ́ ilẹ̀ pé káwọn ọmọ rí pé bí ọ̀tá agbára náà gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́dà àti ìbẹ̀rẹ̀ pé àwọn ọmọ pé ìyàwó àmì òjìjà irú ẹni báyìí tí àgbẹ̀kúrẹ́ àgbà àti ẹ̀gbọ́ náà ìdí ìjẹ́rẹ́ pé ọ̀rẹ́ alẹ́ ìdí wọn àti òṣùwọ̀n ṣàlàyé ní àwọn ìlú wọn lánàá ní báyìí àwọn àbájẹ́ rẹ̀ rẹ̀ ẹgbẹ́ wá sí òyìnbó. Kìnì kìnì máa ń fọ́ sí láì yẹn láti ọ̀dẹ̀ òyìnbó. Láì lọ sí ìgbà mi. Àwọn èèyàn ní wọn tó sí for example ìlà kan tẹ̀lé. Sẹ́nu mi bá fẹ́ tó lé ẹ̀rọ ní òkè táàrí, ẹ̀rọ ní òkè sẹ́yìn báyìí. Ẹ̀ẹ́n bẹ́ẹ̀ bá ti wá máa táàbùkù náà tó wà nínú àwọn akẹ́kọ̀ọ́ bá tó bá fẹ́ ṣe tí ẹ bá bẹ̀rù kò tẹ̀lé ọ̀nà tó tọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwà àwọn àádọ́ tẹ̀ gbogbo máa kọ́ lọ rẹ̀ ìwọ ló wọ́n táwọn àwọn òtún dáadáa ọ̀hún tí wọ́n bá ti dẹ́kọ́ ní ọwọ́ apá àwọn apá kí wọ́n máa dún sí ìgbà ìlú ẹ̀ tẹ́lẹ̀ so because tààtà tó bá ti ẹni bá ti ní ọgbọ́n tó bá ti tó bá ìbá wọn láyé ni wọ́n tún àti tó bá tẹ̀lé ní so àádùn lókun ní ibẹ̀.

àti ká àti tí ó yọ lẹ́bẹ̀ mẹ́rin òkè. so ọ̀nà òkè àgbà ní ilé aláàbẹ̀ lẹ́sẹ̀ àbàbà àwọn ọmọ ọmọ ọmọ bí bí ọmọ yẹn fún ní nǹkan yìí pé ìlú ẹ̀rí pé ìmọ̀lá ọ̀là ká ọ̀sẹ̀ àrùn ìmọ̀ àwọn òṣèlú kàgbà ìrẹ́fún ní. dájọ́ ìlú pé pé máa mẹ́ràn pé kò ṣe é dà ló kò sí ìdáwọ́ lápẹ̀rẹ̀ ẹ̀sùn ìgbà pé ìgbà tó di stage kan pé àgbà ẹ̀jọ̀ gbé wọn lọ sí ìlọ́túnmọ̀sùn náà so títí títí pẹ̀lú àdìsí ti afọ́jú pé àmẹ́lọ́ba lórí ìwé náà wà tó wá dé tèrè fún ọ tó wá ní agbára àti fí ọmọ náà dé pé látara mẹ́mú ìkíní sórí ọ̀rọ̀ bára tó wá pa kùdà pé owó náà lẹ́tọ̀ọ́ ta máa ṣàdúrà fún ọ. ẹ ti lọ́sùn dáadáa ààrẹ ogún àti ààrẹ ó wá sọ ní kí lè má lánàá. orí ẹni yẹn ihe kò lẹ́sẹ̀ lọ́dọ̀ náà wà gbàgbé kò ní agbára láti mọ́sálásí wọn torí ogún àbá rẹ̀ ó sì ń kírun lé ó padà wá yá àárẹ̀ máa sọ ti pé ó máa fẹ́ di mẹ́mórì rẹ̀ yẹn làákàyè rẹ̀ ti ni ti wọn àgbẹ̀ fún ti akọ́mọ̀ di ara àti ìbò olùkọ́ fún wa fún àdìsàdọ̀ àwọn. pàdé nu wa fún náà ìrànwọ́ náà fún wa lè fi mọ́ àti fi ọmọ yọ̀bọ tó pé àárẹ̀ ìtàkẹ́sì lẹ́mú rẹ̀ tó wọ́n wọlé lónìí ọlọ́wà ti alẹ́ sọ̀tẹ́ náà ọlọ́wà ti gbé èdè káfíń kan alẹ́ bá wọn ti máa wọn nílò àwọn àti pé làákàyè Thank you kò lákàlà ṣe gba àwọn àwẹ̀ kan fún àìbẹ̀rẹ̀ ọdún dá àárẹ̀ yà bẹ̀ pẹ̀lú làkàyà irú àwọn ojúṣe rẹ̀ tó lè lẹ̀. tí a bá ń bẹ̀ pẹ̀lú àkàyè náà ni òjò ní ka àwẹ̀ tó a bẹ̀rẹ̀ ìlú ẹgbẹ́ kò ní kò di àwẹ̀ tó bí wọ́n ti gbé gbèdé kalẹ̀ fún bí ìlú tẹ̀wọ́ nàbẹ̀ àárẹ̀ kò dà bírèdì yẹn òun yẹn yàtọ̀ náà àti sọ̀bí àti ẹni tó sùn nígbà tó sùn yẹn òun ò ní kọ̀ọ̀kan bá ti òun ní kọ̀ọ̀kan yẹn olú ẹni yẹn pé wọn àfẹsẹ̀ pé lẹ̀ òkò níbi ẹtú wájà rẹ fúnra tẹ́yìn yẹn ọlọ́pàá ní kálátì àdínkù tó àdínkù tó àwọn ọmọkọ yà wọlé àbí ọdún mẹ́wàá kó bẹ̀rẹ̀ yóò kọ̀ ní náà yìí. Nah. tó kátẹ̀ ní kátẹ̀ wá sọ pé kò tẹ̀ láǹfààní pé ilé wa lẹ́nu ìṣẹ̀lẹ̀ náà àìsàn akọ́ tó bá ti fi yíò wò ní sáà wá ní ìrẹ̀ pé nípa tí wà ní jẹ́ ẹ̀yà yìí tó bá ti fi tó ọláwù tá a rà pẹ̀lú ẹ̀ dáhùn pẹ́sàn fún mo ti fún ẹlé sí o. àwọn èyí tí wọ́n lé pẹ́sẹ̀ tí wọ́n lé o wọ́n ti gbọ́ pé ẹ fún ẹlé sí yìí wọ́n bèèrè pé àwọn ìyàwó àdáyà lè fẹ́ ẹ wọ́n bèèrè pé obìnrin náà ní kọ́lẹ̀ yìí. ó bá yẹ láti sọ̀rọ̀ náà sọ́nà ó ti wọlé tọ́jọ́ sí ìyàwó tó bá ní fi ó ti jẹ́wọ́ àdéhùn kó jẹ́ pé yóò náà ní àrẹ́bí kọ́lẹ̀ tó bá ní fi tó ní tẹ́ náà wá jẹ́ ọ̀rọ̀ nìkéré àbí kò ní wọn kékeré ní wọn tó wà ní àbí kékeré wá ní wọn ti di àgbà yìí kò sì kú ojú ọ̀pọ̀lọpọ̀ tó bẹ́ẹ̀ ó ti wọlé sọ̀rọ̀ lórí ojú ọ̀pẹ̀ ìyàwó ní papòdà tó ìyàwó àdáni náà ní àtàkà fún tó àwọn olówó bá dé àti wá jẹ́ ọmọ kékeré tí wọ́n táwọn ní ìlú kọ báwọn tó yóò wọ́n fẹ́ akẹ́kọ̀ọ́ àwọn àgbẹ̀bẹ̀ ìlànà tí wọ́n pẹ̀lú ìfẹ́ lọ ẹgbẹ́ òfin ẹ̀yọ́ mi ah, ìyá ẹ̀ta náà ọgbà tá a lè tẹ̀ bí ọmọ tó mẹ́fà lọ ọmọ tó mẹ́fà tó ó ti yọ lóko tó náà sọ̀rọ̀ bá wà lọ sẹ́lẹ̀ ó ti kú bẹ́ẹ̀ tó kò sì fẹ́ àwọn ọ̀gbẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ pátákà ní kọ́lá kejì náà wàjú sí bẹ́ẹ̀ òun ò ní bí ẹni ìbànújẹ́ tó ká máa ń lọ sí bẹ́ẹ̀ kí láti wá nípa gẹ́gẹ́ bí ìbànújẹ́ báyìí ọlọ́run sára àwọn tó máa wù àwọn tó máa wojú kéde ní ìdíkọ́ sọ́kà bá fi ìlú àtẹ́lẹ́ iná wá àlẹ́sọ́ ní àwọn ìrìn àlẹ́ tó wà láti ìlú fẹ́ ẹ̀wọ̀n ìlú kọ̀ náà lórí kíni àtúntò wà lókè yẹn náà dáa fúnmá kọ́tà àti dẹ̀gbẹ́ lókè lókè náà tàbí tó bá yẹn lókè yẹn náà gbọ́ ilẹ̀ bẹ́ẹ̀ bọ́t bóyá nǹkan fẹ́ fàyà nìyẹn pé bẹ́ẹ̀ kíni tí a ti wá gbọ́ bọ́t ó ti fẹ́ fẹ́ aláṣẹ́fọ̀ tí ó wà mẹ́rin ẹ̀ẹ́dẹ́gbọ́n àwọn a fún wọn ní a sì ti ó sì ti wà nínú kọ́sọ̀mù Yorùbá pé gbogbo ìyàwó tí ọba bá fẹ́ tó fi kú ọ̀àlè lọ́kọ mọ́ so aláwa ń sọ pé ọba òun dẹ̀ wá kéré ọ̀bí àti ànábì wa mọ̀ àtọ́lọ̀ wa ẹgẹ́ tẹ̀ kàtí ó dà ọbẹ̀ sọ ìpọ́tàǹtì bí ànábì tẹ̀ tó ń lọ